wọ́n àti parí ọdún mẹ́lẹ̀ ẹ̀ka bí pé ìdí ìṣe ọ̀rẹ́ ìsìn wa ṣíṣe ìṣúná ti pa ní ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn wa lára. torí pé nínú wọ rẹ̀ oníkà pèsè Islam. tòbọ̀ wa ni pípèsè Islam ó sì jẹ́ níní lára. nínú wọ rẹ̀ oníkà wá fún kó náà ó sì sáṣà lá pẹ̀lú ẹ̀mí rẹ̀ tí ò ní wá náà. báwo ni pèpè lọ sí di mọ́ wọ̀nà yóò sì jẹ́ nìní lára lábẹ́rẹ́. lẹ́yìn náà ẹni tí ń pè irun tó fagún jù òpin rẹ̀ sẹ́jú méjì àbọ̀ ó ti pè tán tó dáa ló ní lára pé kẹ́yìn. sẹ́mẹ́ǹtì kírun àsùbà tó wọn bá jáde tó bá pẹ́ jù òpin rẹ̀ sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ẹ wò ó sí orin fún àwọn akọ sí wa létí lóòrùn títí tí ló fi máa. tani ni ẹnìkan la ẹni tí ń kọrin lùlù tún fi spíkà sí nígbà tó ti pé ẹni tó fẹ́ àtẹ tí ń kọrin ibi kan náà jọ wà yàtọ̀ sẹ́ni tó wà jìnnàjìnnà kí lọ́wọ́ tẹ̀ yọ àwọn yẹn lẹ́nu àmọ́ ìyọnu ní ọ̀ràn yọ èṣù lẹ́nu torí ẹ̀ lànà ní tẹ́ máa ń tẹ́lá tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ọmọ yóò tún sá kò ní wá onígbà tẹ́lá tẹ́lá tẹ́lá bẹ̀rẹ̀ sí kí wọn. bàánà ni wọn máa sọ oríṣiríṣi ti kàlùkù lọ ó sì nira ní ilẹ̀ rárá náà. àwọn tó lè béèrè lẹ́yìn wọ́n ní pé ẹ̀jọ̀ afẹ́fẹ́ gbà á kan ni wọ́n ní pé wọ́n fáwọn ní nọ́ọ̀sì gẹ́gẹ́ bí kọ́ọ̀sì wọ́n ní pé tó pé bó ṣe máa ń múra àwọn afẹ́ dáwọ́ fáyín padà àwọn òfẹ́ gbà á fáyín ṣe máa múra ṣé ẹ àdírẹ́sì àwọn ìṣe ìgbàtà àwọn ọmọ ìṣú dàbí ìṣú dàbí ò dàbí. ẹ̀rọ tó máa ń tún láti yín pé ẹ gbọ́dọ̀ gbé wò torí pé ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ kan pàtó Islam ọ̀farahàn torí pé ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ eh, etí lẹ́yìn ó fi máa gbọ́rọ̀ ojú lẹ́yìn ó fi máa rí demonstration tó máa ń ṣe fún yẹn pọlọ lẹ́yìn ó fi lágbọ̀ọ́yé pẹ̀sẹ̀ ìgbà tó bá ń tìrà rẹ wò sọ̀ṣùgbọ́n èèyàn dúdú kọ́ bí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn lọ́wọ́ òyìnbó àwọn wá sọ di dandan túláàsì bíbó òyìnbó ṣe ń ṣe láwọn náà gbọ́dọ̀ sí. òyìnbó tẹ́lẹ̀ akọ́kọ́ kò lẹ́sìn ẹ̀sìn ti mọ̀ ike lẹ́sìn bá àdùn kó fòrè dàm kọ̀tẹ́sẹ̀ kan lẹ́yìn jíjẹ́ kẹfẹ́ tọ́lẹ̀ jẹ́ bá bàrà kan. tó kẹfẹ́ rí lóyìnbó tó kèfèrí kí wọ́n ti máa ń rìn wòwò dání ọba wípé òun rìn wòwò àbí gba islam gba islam lásọ fún kí ẹ ti máa rìn wòwò tó wọ́n fẹ́ kọ́ nọ́ọ̀sìn wọ́n wà ní kẹ́ẹ̀sì tayín lẹ̀ gbogbo pọ́npọ́dọ́ apá yín ẹ̀yọ́ ta tẹ́lẹ̀ náà orí àti gbogbo yòókù náà ìta náà ni wọ́n á sì bẹ̀rẹ̀ fún àwọn fẹ́ mú abẹ́rẹ́ tó bọ́ọ̀lẹ̀ pátá àwọn bọ́ ta àwọn òbí lẹ̀ ń bọ́ lọ́wọ́ wà nínú bíbélì náà tó kéèyàn máa rìn wò àwọn òyìnbó ti kọ́kọ́ yarí fẹ́sìn rẹ̀ kó tó di wípé ọ̀làjú torí pé àwọn wò yí pé ẹ̀sìn àwọn òjá àwọn lọ wájú scientifically òótọ́ náà sì nítorí gbà tí sọ́ọ̀sì mú wọn má bẹ́ẹ̀ hun òrórírò ìjọba sọ́ọ̀sì bá sọ ẹ tó bá tún kọ́ takò ìyá tí ó jẹ́ lọ́kọ́ lẹ́tà sí ìgbà tá yarí má sọ́ọ̀sì lọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ eh, eh, is it not nineteenth century àbí eighteen tí wọ́n ti French Revolution ìgbà náà wọ́n tó lajú wọ́n bọ́ mọ́tọ́ọ̀sì lọ́wọ́ so torí kan ti ronú wọ́n ti ṣe experiment tẹ́lẹ̀ àǹsọ́ọ̀tì ọ̀gbá wọlé báyọ̀ ajá yarí máa kíní lọ wọ́n yarí máa wọn lọ wọ́n lọ wájú eléyìí ò sì wà applicable lórí Islam jẹ́ máa láwọn òdi ọlọ́pẹ́kọ́ wọn ronú òdi ọlọ́pẹ́ wọn ṣe experiment even gan àsìkò dánpẹ ní middle age níbo lóyìnbó wà inú òkùnkùn làwọn wà wọn àríran ìgbà tí wọn wá sí ìlú àwọn mùsùlùmí ni wọn rí bá àwọn mùsùlùmí ti ṣe tẹ̀síwájú experimentally tẹ̀lé kó àwọn creativity sí kan ọ̀dọ́ mùsùlùmí wọn ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tálẹ̀ ń pè ní Avicenna tálẹ̀ ń pè ní Averroes ṣèbí bínú rúṣìdì ni àti bínú sínà bóòlù ṣe wá di abidina bóòlù ṣe di abirus tó àwọn mùsùlùmí ibnu hayyan àwọn olùmọ̀ àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa ń wò pé tó júbà ti wà ràn gàdà báyìí yóò ríran náà ní kọ̀ọ̀bá àmọ́ sí malẹ̀ ibnu hayyan ló kọ́kọ́ detect ẹ̀ fún wa pé tí ọba sí malẹ̀ ojú ò lè ríran ètò túmọ̀ sí pé tójú ọba fọ́ bàbá ni bẹ́ẹ̀ ni tójú ọba fọ́ bàbá ni sí malẹ̀ sí ń bẹ̀ tójú ọba fọ́ tó kún yọ kọsẹ̀ wọ́n ní tójú ọba fọ ẹsẹ̀ òní sínà kìí ṣe ń gbogbo ògbà tójú ọba fọ ẹsẹ̀ òní sínà lópin ìgbà tí òye bá wà balẹ̀ bá wà. so àwọn olùmọ̀ sáyẹ́ntìsì mùsùlùmí ni wọ́n kọ́kọ́ rí àwọn nǹkan wọ̀nyí. ibnu kowezemi ibnu abi hawarizmi hawarizmi nínú máàsì rẹ̀ ètò gbé jáde yẹn ṣé ẹnìkan lè ṣe nǹkan mi jọ yàtọ̀ sí lónìí ṣébi tiẹ̀ náà ni wọ́n ń kọ́pì dọ̀la ṣébi mùsùlùmí ni so àmọ́gbà tí torí pé nínú súnà ọlọ́ọ̀ni pé ẹni tó bá ti sẹ́tọ̀ ìdàgbàsókè yọ dàgbàsókè kò bá jẹ́ kéfì nílé ayé ń bì. so gbàdáhùn sí nígbà sẹ́yìn àwọn kèfèrí àwọn múra wọn lọ wájú wọn lọ mọ wọn lọ. Ibn Khaldun sì ti sọnù tírà rẹ̀ al-Muqaddimah wọn ní gbogbo àwọn ẹni tí wọn bá dérú ẹ̀yìn láyé àwọn bìtínà tiwọn tó jẹ́ jàràbà tiwọn láyé ni pé bí ẹni tó ga ń ṣe ń ṣe làwọn náà máa ṣe nínú wọ́sọ rẹ̀ nínú sọ̀rọ̀ rẹ̀ nínú sẹ̀mí rẹ̀ gbóná ti tòlú rẹ̀ ẹ dákun sẹ́wọ́n fi gbogbo àwọn akadáìsì kí ni wọ́n fẹ́ dà wọ́n fẹ́ dà bí òyìnbó ni fa gbígbó òyìnbó léèyàn èèyàn yóò kún kọ́ àwọn èsì èèyàn fa ẹ̀ríkì tẹ́wọ́n sọ pé à mo lọ kuwait mo lọ sí amẹ́ríkà. àbí òye pé amẹ́ríkà àwọn bí gbàtí yẹn lọ A lìjẹ́nà tó wá bọ̀ àwòdù bìlà kí ni bẹ́ẹ̀ ìlú ọ̀daràn tẹ́gbẹ́ láàrin sẹ́kọ̀ǹkà ẹ̀mẹ́yìn yẹn tó ń pa lamẹ́ríkà ẹ̀mẹ́yìn obìnrin tó rìbù lamẹ́ríkà ẹ̀mẹ́yìn olè jẹ́ńjà lamẹ́ríkà láàrin kí wọ́n á sọ lamẹ́ríkà inú rẹ̀ wá ń dùn kọlọ̀ ìlú ọ̀daràn kábọ̀ inú rẹ̀ ń dùn alákùlà hàn àwọn tí wọ́n fi lé lọ́bẹ̀rẹ̀ làwọn. sẹ́wọ̀n pé fèrè atẹ́gùn tẹ bá fẹ́ sínú rẹ̀ ní ọmọ ọmọdé àti. àwọn áfíríkà ò sì lajú débi káwọn náà máa tí ọ. kọjá pé wọ́n wà independent. pé ntúyìnbó gbé wá ìwó lọ́dá mẹ́wòó ni ọ̀dà. náà ti máa tí ọ débẹ̀ iná náà lọ fà lóbi jẹ́ kí gbogbo ẹ̀kọ́ yẹn èdè òyìnbó náà là fi kọ́ dòní àti àti ìlàjì gọ́tà bá lajú ó ti tó máa fèdè ju aná kọ̀. àìlájú ló fi pé pẹ́ńsìn dress náà ni wọ́n náà dress ẹ̀ẹ́dì dáhùn aláwọ̀ ti lọ́ọ̀yà náà ọmọ tí ń lọ yunifásitì láti ìgbà ní ó ti máa wọ dúdú àti funfun. ike torí òun practice make eh, perfect yẹn yóò ti máa ṣe kẹtàkẹtà. kí ló burú nu kọ́ wa gbádá lọ kọ́ọ̀tù. síbáṣà ti wà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló dé títí wo ìjọ wa lójú náà rí ọwọ́ jàlábíà lọ kí ló burú bẹ́ẹ̀ tó àmì ìtàn mú wa fún wa ló mọ ìjọ wa lójú ní ìsinyìí báyìí tó bá jẹ́ wọ́n ti ké òṣìṣẹ́ nẹ́pà lásán tọba wa wọ bùbá lọ sí ibi tó ti máa gbowó lásán kàṣíà nẹ́pà nu wọ́n mọ̀ ẹgbẹ́ bóòlù ẹ̀sìn wa nẹ́tìfù lónìí o oh, smart sí máa jì ṣèbí bọ́lọ̀ ṣe dáa náà lọ́wọ́ kí ló dé tí ti wọ̀ ọ̀dà tó fi jẹ́ pé ẹ̀ẹ́rì bọ́lọ̀ ọdún ọ̀kàlùdó ní sẹ́ àwọn tí wọ́n bá borí bẹ́ẹ̀ni tó borí wọ́n bá ṣe ń ṣe ni wọ́n mọ̀ sí torí de eléyìí tẹ bá ti torí rẹ̀ tẹ́ gba mẹ́dísìn yẹn kò sí tó burú bẹ́ẹ̀ ẹ lọ kọ́ bí tẹ̀ sí ní tira yín lẹ̀ náà. lọ́mbọ̀. wọ́n ti pé ẹnìkan tó bá wọn pé ẹ tí ò bá kí ẹ tí ò bá kàtàkùn sọ́sẹ̀ ìgbà ẹ̀mí yá àbákanná tí o bá wá sọ níbi àwọn nǹkan mẹ́rin kan pé ìwọ̀n ò ẹ̀rọ ò ní tẹ́wọ́ gbà wọ́n á ní pé àwọn aṣọ fún ẹni bẹ́ẹ̀ pé ìgbé àdóbi sọ fún ẹnìkan tó ṣe gba Islam pé kó máa lọ sọ̀bánà lórí wọn ṣé eléyìí ṣe. subhanallah ọ̀tọ̀ sọlábì Ibrahim ọ̀tọ̀ èèyàn tí ọmọ bá tẹ àké kí ẹ bó ti wá nu anabi sallallahu alaihi wasallam ní kọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah. الله أكبر ولا حول ولا قوة إلا بالله. so ọ̀rọ̀ tẹnitẹsẹ gba islam ó yàtọ̀ sọ̀rọ̀ ẹni títí ń bẹ nínú islam ẹ lè fira yín ní wọn ìdájọ́ yẹn yàtọ̀ tọ ìwọ tó bá kírun tó ọmọ ọmọ tó ṣe àtọ láti bá lọ bisọ lọ àti lọ èyí tá à ń fi sin náà tọkàn wa balẹ̀ sí ni pé irun rẹ̀ ṣe kò tí pè. àmọ́ tó bá tẹ̀sẹ̀ láti bá lọ bisọ lọ àti lọ ọ̀ wá wá sọ̀nbì kan mẹ́rin irun rẹ̀ pé ara rẹ̀ ló ṣe. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال tó o bá ṣe irun rẹ pé àmàrà rẹ ló ṣe. lẹ́yìn náà ẹni tí ọba ṣàlàyé ẹ̀sìn káwọn èèyàn kò gbọ́dọ̀ gbé tayọ bó ti ṣe máa. kò sí ẹ̀rí tó sọ yìí pé tó o bá ṣàdúrà irun irun rẹ ò pé. sọ yìí dáa máa ní pé tó o bá ṣàṣàlá fi irun rẹ ò pé àmọ́ pé tó o bá ṣàdúrà irun rẹ ò pé eléyìí ìyẹn ń jáwé sóbì náà. kò sí wàhálà kì í ṣe dandan ní kẹ́ni tẹ̀ ń jọ ń gbélé kẹjọ máa dọ̀wẹ́ kẹ́ kẹjọ jókòó látàárọ̀ dálẹ́ ìwọ̀n bá tọ́ba ṣe bára ẹni ti lẹ́mọ̀ bára yín ṣe ọ̀tá gbọ́dọ̀ ní lára kẹ̀kíra yín kó tújú ká sí ètè dandan kó jókòó mi tọ́ba ti jókòó ètè dandan kẹjọ máa ṣàwádà àbí òye wa ilé yẹn jẹ́ ti ṣe jẹ́ mbẹ́. àwọn eléyìí. àbí nípa àwọn kan ha gbogbo ẹ̀kẹ́ wàhálà òbí èèyàn kìlọ̀ fún yàn nípa èèyàn kan tó ìwọ wò ní wọn lára ni wọn ní wọn lára ṣe dáadáa tí wọn ló di wọn ṣe pé ṣe dáadáa wọn rárá ọdí ẹ̀yìn ẹ̀ náà lórí ìlú náà wà ní rákà ilé yìí ẹ̀yìn ẹ̀ náà sọ́nà ọ̀hún sẹ́yìn ọ̀hún ṣe tẹ̀sílẹ̀mù yẹn rárá rárá irun ti bàjẹ́ tẹ́lẹ̀ náà tẹ̀sílẹ̀mù kí o ti so kọjá ní kó mọ́tíláṣí ni. lọ ń bọ̀ kàn án. ṣé wọ́n ti jókòó ẹni tí ń ṣe nábìlà yẹn ọgbọ́dọ̀ sálámà náà kó tó lọ bá wọn. ẹni tí irun rẹ̀ bá bàjẹ́ àtàlù àlá rẹ̀ bá bàjẹ́ tó mú kí irun rẹ̀ ó bàjẹ́ àbùkátà láti sálámà kátó kú ọkàn jáde torí irun ti bàjẹ́ tẹ́lẹ̀ mọ́. kọ́dà kápò yẹn náfìlà lọ rákà alákọ̀ọ́kọ́ lọ àwọn agbéhùn òbùkátà láti sálámà kó tó fi náfìlà lẹ̀ mo filẹ̀ mo filẹ̀ náà tó yé wa tó o bá ti filẹ̀ o ti filẹ̀ náà lọ òbùkátà láti sálámà náà. wọ́n bẹ̀rẹ̀ sí ìkọ̀ pẹ̀lú wọ́n ní pé tí ọ lè yí lé nìkan sórí wàmọ̀. wọ́n ní èèyàn lè lọ àti lọ́kọ̀ọ́ kéèyàn lọ lára àti níyàwó kéèyàn ó fi àti wá mọ̀ rárá ọkọ òdì kan lọ ọkọ òdì kan lọ tó fi máa lọ rèròkèrò tó fi máa tètè kúse tó fi máa wọwọ kú Kéyàwó lọkọ, lọ́kọ ti pàgbára ká obìnrin sọ sílẹ̀ pé ṣé obìnrin obìnrin kékeré ọmọ tó ó sì lè tọ́. ọmọ kékeré bíi ọmọ ọdún mélòó. wọn ò sọ iye ọmọ tí yẹn wọn sọ abẹ́ ìpè. ó dìgbà tó bá sọ. wọn sọ abẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí ìlú kan nílùú kan nílùú Yorùbá yìí wọn kọ béèrè kan ránṣẹ́ pé àwọn ọmọ kéékèèké ń lo àwọn àwọn pínrínpínrín bí ọmọ ọdún mẹ́rin bí ọmọ ọdún márùn-ún wọn máa bójú wá sùn ike wọn bí tírèèni wọn rárá o olówó lélẹ̀ kí ni wọn ń wò lójú wọn sẹ́ńbù kò sí bíbẹ ìborí gan-an fáwọn ọmọ ọdún mẹ́ta mẹ́rin tírèèni lásán ni kọ̀rọ̀ kó yé wa tẹ́lẹ̀ tí ọmọ bá yọ dànù sùkú tó fẹ́ gba tẹ́gùn ẹ̀kọ́ lọ gbé ọyọ́yọ́ e. ìjábọ̀ torí gbogbo nǹkan láyé ẹ̀kọ́ lọ ká yẹnu àlà ẹ̀rọ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjábọ̀ rẹ ti yọ ẹ̀yà wa wa ti bọ̀ tó sí àbí òye wa gbọ́dọ̀ máa ń jájúmọ́ ń jájúmọ́ kọ́ra yẹn ni gbọ́dọ̀ ti tọ́ra yẹn fún ni àbí òye wa so ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó fi dùn mọ́ ọmọ náà sí so àmọ́ pé ọmọ pínrín tí wọ́n lọ́ọ́ bojú ah eléyìí o táyọ̀ ẹnu àlá ni o níbi tí ìtumọ̀ bíbojú ni pé èèyàn ti dàgbà débi pé ó ti ń bàlágà títí yẹn ti ń fẹ̀. bá gbé láwọn orílẹ̀-èdè kan ní bíntò tẹ̀sẹ̀ ọmọ tó bá ti pọ́dún mẹ́sàn-án náà la fi ń béèrè pé bí ọmọ ọdún mélòó ọmọ tó bá ti pọ́dún mẹ́sàn-án lómi tó ti tó ti ga bí àwọn ọmọ twenty years láwọn orílẹ̀-èdè tiwa tí ó ti wúwúwú ṣùgbọ́n àwọn kéré eléyìí tó àti ìyá rẹ̀ bá jọ lọ ẹ̀ ní màtá ni ìyá ta lọ́mọ sọ yọ ọmọ kojú nítorí pé ó kọ sọ̀rọ̀ ẹ̀ kíkọ̀sọ̀ pamọ́ náà ni. tó àmọ́ pé wọn àwọn máa ríndínríndín nǹkan ẹ̀kọ́ wọn aslan sẹ́rí àwọn nǹkan kan wà nínú ẹ̀sìn wa yìí tẹ́lẹ̀kẹ́ tí ẹ bá fẹ́ sọ mú láéláé ẹni tí máa ń ṣe òní filẹ̀ àmọ́ tẹ́ bá ti fi ọwọ́ èlé mú àbápa àwọn obìnrin ayé ìsìn ọ̀pọ̀lọpọ̀ nù ọ̀gbọ́lọ̀gbọ́lọ̀ títí kí wọ́n máa sìn kankan tó jẹ mẹ́sìn tó máa fi ráǹpà nìkan wọ́n á ṣe the more sànfàní yẹn bá lọ dúró wọn pàtì o ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà fi kọ́ọ̀tì ni wọn kọlọ ń sànù wa lórí ìtumọ̀ àgbójú kọ́ra kó ní kò pé o mọ́ kò pé mọ́ kí ni wọ́n ṣe lọ́rọ̀ kó yé wa torí ẹ̀ ẹdí kí wọ́n wà ẹdí kí wọ́n wà convince kí wọ́n fi ṣe wọ́n bá tún wọ́n convince ọ̀wà kó wọ́n wà convince mọ́ kí ẹni kó gbìyànjú láti sọ fún àbí òye so ìwọ sá ti sọ tiẹ̀ so eléyìí jẹ́ mi ti ṣe jẹ́ mi àmọ́ fáwọn ọmọ kínkìnkín ẹ wà lẹ́bi ń kọ́ wọn ẹ pé kó lọ́wọ́ fẹsẹ̀ rọ àwọn ọmọ wa ẹ tírè ni wọ́n gbà tá a máa tó tírè àmọ́ kí nǹkan tó tó àsìkò rẹ̀ ẹ má jẹ́ ni tí yọ wá kókòrì rẹ̀ sì yẹn sọmọ lọ́kàn eléyìí jẹ́ mi ti jẹ́ mi finally wàlẹ́ kí n bá yẹ máa ṣe pé nínú tẹ̀ yóò pọ̀ pẹ̀lú ní ẹni ní ọ̀bẹ brand nílé àbẹ́yẹ̀kọ́. Kò sí wàhálà ńgbà tó o bá ti ṣe tán tó wà á ti agbára láti ṣe lọ́nà tí ó pọ̀. Nítorí pé ẹyin bẹ́ẹ̀ ni ẹyin méjì ọ̀nà kan wà tó fi lé dín tí ò ní fi ní ju pẹlẹbẹ lọ. ọ̀nà tẹ́síwá tó fi lè dín tí òbí jẹ́ rẹpẹtẹ. tó bá di rẹpẹtẹ yẹn ọ wá sọ fún pé tọ̀ ó jẹ́ títí lẹ̀ tí ọba jẹ o. wá ní ṣe dínú rẹ gbígbé tó bá jẹ́ ọmọ amọ́ wọn lójú pé ṣé ọ yẹ kọ́ ó jẹ́ títí lẹ̀ tí ọba jẹ o. torí délé ọlọ́run torí a torí pé wọ káwá ní ká fọ́ bo òfin ẹ̀sìn Islam ń bẹ̀ yẹn àbí òye wa so we are all living together àti ẹ̀wà jẹ tẹ̀sí búrẹ́dì bá kàn ẹni tẹ́yìn wá sí kàn so àmọ́ àwa náà ká mara káwa náà mara kákan náà ti torí kí wọ́n ti gbẹ́yìn kalẹ̀ ike àbájá ah, búrẹ́dì ẹ bá ti kàn. Abáyọ̀sí. Abáyọ̀sí.